تمزك بحبل الله واتبع لهداه ولا تكن بدعيا لعلك تفله ودن بكتاب الله والسنن التي أتت عن رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دعنا لهتك يا وحفصه بذلك دان الأتكياء وأفصه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن تبع بدعوته إلى يوم القيامة أما بعد Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Lẹ́yìn tí a ti dúpẹ́ fún Ọlọ́run subhanahu wa ta'ala tí a sì tọrọ àlékún ìkẹ́ Ọlọ́run fún Ànábì sallallahu alaihi wa alihi wa sallam. A kí gbogbo ẹ̀yin èèyàn wa ní gbogbo ibi tí atẹ́gùn ìkànnì yìí tí ó fẹ́ dé àti gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ohùn àwọn ọmọ ìyá yín méjèèjì náà. Bákan náà, a tún dúpẹ́ fọ́lọ́run lẹ́ẹ̀kan sí i ọba tí ó ṣe é nírọ̀rùn láti mọ di ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹfà tí jíra nẹ́bí sọ̀rọ̀ sọ̀làmù di ẹgbẹ̀rún kan lé ọgọ́rùn-ún mẹ́rin àti ogójì ọdún ní gérégé ní òǹkà tó níbàámu pẹ̀lú ohun tí sòlùtọ́ọ̀nì aṣojú àwọn mùsùlùmí ní nàìjíríà aṣojú àwọn mùsùlùmí ní nàìjíríà tí wọ́n ń kà so kọ́lọ́mọ balẹ̀kọ́lá kọ́dà kókó sẹ́ẹ̀nì kọ̀ọ̀kan wa kù lórí dáadáa ọ̀là tóbi àìníkù ọlọ́run gbogbo ẹ̀yin olùkúnlọ́wọ́ fún ètò náà akínyìn ọlá títóbi ọba tí ń jẹ́ ọlọ́run ọba àlèkèọ́lá bákan náà tí a bá gbàgbé ní ọjọ́ àti bíi ìjẹ́rógún ní a ti bẹ̀rẹ̀ àkórí ọ̀rọ̀ kan eléyìí tí a pè ní nidaatul rahman min suratil hujurat ìpèpè èyí tí ọlọ́run ọba àlèkèọ́lá tí ó pe àwọn tí wọ́n jẹ́ ìpèpè tí ọlọ́run ọba àlèkèọ́lá pe ẹnìkọ̀ọ̀kan wa nínú suratil hujurat pàápàá jùlọ ẹgbàá ọ̀rọ̀ ìlànà ń ṣàlàyé nípa bíi àwọn ilé ànábì ọlọ́run ṣe rí àwọn ìpèpè tó wá wà níbẹ̀ wọ́n pọ̀ gan ṣùgbọ́n a ti bẹ̀rẹ̀ sí tu ọ̀rọ̀ náà ní sísẹ̀ǹtẹ̀lé torí gẹ́gẹ́ bá a ṣe mọ́ ń sọ ojú òye ti àwa ẹ̀sìn ọlọ́run ló ní ọlọ́run ni ó sì dáàbò bo nǹkan rẹ̀ bàbá ti ṣàṣìṣe ọmọ èdè yẹn ni wá àwọn sọ pé ohun tá a sọ lọ́jọ́ báyìí bẹ́ẹ̀ kọ́ lórí àti ṣé lórí ètò mi báyìí náà rí pé ọ̀rọ̀ kan tán béèrè níjọ́ báyìí báyìí báyìí ìdáhùn ẹ̀ ní so bọ́rọ̀ ọlọ́run ṣe rí nìyẹn àti gbogbo ẹni yòówù tó bá fẹ́ fi ṣèṣe rẹ̀ jọ ànábì sọ́lọ́ làṣálàm tó sì fẹ́ jọmọ lẹ́yìn ànábì lóòótọ́ kọ́lọ́mọ bàlíkẹ́ ló ṣe wá lọ́mọ lẹ́yìn ànábì ní tòótọ́ bákan náà àwa ti tu ọ̀rọ̀ náà débi tá a fi bá débi ọ̀rọ̀ tí ọ̀kan lára àwọn gbáǹkọ́gbì nínú àwọn àfáà wa pàápàá jùlọ nílẹ̀ yorùbá wa ń bí pé ká mọ̀ tí lọ síta torí pé àwọn olóyìnbó sọ pé charity begin at home ilé nìyẹn tí wọ́n ń kó ẹ̀kọ́ àbí ẹ̀sọ́ lọ sí òde so làwa ṣe mú ọ̀rọ̀ náà láti ilé pé ká tó mọ lọ sókè réré ká gbé láti ilé àwọn tí wọ́n jẹ́ àwọn ògúnná gbòǹgbò tí gbogbo wa náà sì gbà even though wọ́n ju bàbá ẹni tí ń sọ̀sọkúsọ nípa àwọn ẹni tí wọ́n jáwọn ẹni ọlọ́run yìí lọ àti bàbá ọ̀pọ̀lọpọ̀ àwa kódà bàbá tiwa náà tá jókòó yìí wọ́n jù wọ́n lọ so tí wọ́n sì ti lọlẹ̀ ìdarí táwọn mọ pàtàkì iṣẹ́ táwọn ẹni yìí ṣe nídìí ẹ̀sìn ju kẹ́nìkan ọkàn jẹun yóò tán lónìí bá torí ohun tí ó gbà lọ́wọ́ àwọn èèyàn àbí kí wọ́n mọ pé òun nìràwọ̀ rẹ̀ ń yọ àbí lóòrùn rẹ̀ ń rìn tòun ti pé kì í ṣe lòòrùn tí ń yọ lókè òun ọlọ́run ọba àlékè ọlá ni yọ̀ọ́ wọ̀ náà ni bàbá padà yá bàbá tún wọlọ́run yóò tún mú jáde níjọ́ kejì gbogbo fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ ń kálukú náà ìjọ náà ni ò ní sí mọ́ so bàbá yìí wá sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn náà ni sheikh adam abdullahi alilori tí wọ́n sọ̀rọ̀ tí a mẹ́nubà ní ọjọ́ ìjẹ́jọ́ àwa ni àwọn onímọ̀ tí wọ́n gbajúmọ̀ níbi Eh, jíjà àdádálẹ̀ lógún àwọn onímọ̀ tó gbajúmọ̀ ń bẹ bàbá ti mórúkọ ẹnìkan wá ṣùgbọ́n orúkọ yẹn ló bẹ́ alábẹ̀bẹ̀ náà láàmú tẹ̀síwájú wọ́n ti dá ọkàn lára ọ̀kan lára àwọn àfáà àgbà tí àwọn aláìmọ̀ kan tí wọ́n ń fẹnu àbùkù kàn wọ́n láti fi ọjọ́ bíi mélòó sẹ́yìn àbí jù bẹ́ẹ̀ lọ àbí síwájú àwọn tó ti ṣerú ẹ̀ síwájú náà ṣòkòlò ọba àlebẹ̀lẹ̀kọ lákọjá tó bọ̀tẹ́ni kọ̀ọ̀kan wọ́n dá náà lábala bẹ̀rẹ̀ láwa tẹ̀síwájú pé kí ni bàbá tó ń sọ lọ pàápàá jùlọ nípa fadilatu sheikh ابن تيمية رضي الله عنه رحمه الله تعالى بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما لن إيه أو تسواجي تاتي تسواجي وقويني في mímọ̀ fún allah subhanahu wa ta'ala ìbéèrè àlékún mímọ̀ àlékún ọ̀nàmọ̀ bá a ṣe wí fúnra wa àtọ̀rọ̀ rẹ̀ fún gbogbo olùgbọ́ wa náà ọlọ́run kí ó jẹ́ nǹkan kan wọ sọ̀rọ̀ láyà tí ní alkiyama. àwa kí gbogbo àwọn tí ọjọ́ pé nínú àsìkí tí wọn onítọ̀rọ̀ ń kọ́bọ̀ ni wọ́n ń bá ètò yìí bọ̀ tí ti ń bẹ kì í ṣe àkọ́kọ́ kì ọdún kejì kì kẹta kì ẹ̀kẹrin ètò yìí ni látìgbà tó ti bẹ̀rẹ̀ ọlọ́run tí ò jẹ́ kọ́rọ̀ yín ọlọ́run ẹ̀san yín ọlọ́run kọ́ba kó fún yín lódìdí ìyọ́nú rẹ̀ àlìjẹ́nà ọlọ́run kọ́ba ṣe fún yín àtẹ̀lẹ́ kọ̀ọ̀kan wa náà àti gbogbo tó náà ní èròǹgbà bẹ́ẹ̀. náà ní ìbámu sí ìtẹ̀lé àyà alukurahan tí ọlọ́run pa gbogbo ẹni tí ọba nígbàgbọ́ òdodo nínú rẹ̀ ń wa lẹ́kọ̀ọ́ bá ṣe gbé ayé báwo láì ṣe mánéjì àwọn information tó bá fún wa pé wọ́n wí báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí nípa alágbájá báyìí ń tá a kà àti ń tá a gbọ́ báwo láti ṣe pẹ̀lú rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọkọ̀ alẹ́kọ̀ọ́ nípa rẹ̀ torí pé ọlọ́run ti sọ fún wa pé inna as-sam'a wal-basara wal-fu'ada kullu ulaika kana anhu mas'ula pé etí ìgbọ́ràn wa ojú ìrìnà wa kódà làákàyè wa ògùn tá a fi ń pọ́sẹ̀sì àwọn nǹkan yìí lálùkìyàmà á jẹjọ́ bàbá ṣe lò wọ́n kódà ẹnu tó ń kálukú ń lé bèrèbèrè lẹ́nìí tọ́ba dàlùkìyàmà nakhtimu ala afwaihim wa tukallimuna aydihim so ọlọ́run ní á di ẹnu yẹn pa torí pé ó ti sọrọ a fún ọmọ gbọ so ọwọ́ yẹn mọ̀ sọ̀rọ̀ so àwọn tí wọ́n kọ nǹkan náà ń jọ kọkọ kúkọ àwọn ní wọn pé ọkọ báyìí ọkọ báyìí ọkọ báyìí so wọ́n tí wọ́n náà ti wí nǹkan tó èèyàn máa fi ẹnu kọ kọ so islam wa fún wa pé torí pé kò ní dùn mẹ́nì kọ̀ọ̀kan wa náà à ń torí àwọn tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́la àbáwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ báwo làwọn ní òsì ní jẹ́ ẹni tí ọmọ sọ ìsọkúsọ nípa ẹ̀sìn pàápàá jùlọ eléyìí iṣẹ́ fẹ́sìn ni tó sì jẹ́ pé báwo ni wọ́n ní òsì ní ní ìmpírẹ́sẹ̀ burúkú nípa àwọn èèyàn kan nínú àwọn tó jẹ́ àwọn àfa ẹ̀sìn tó fi jẹ́ pé òní fojú bẹ́ẹ̀ gbogbo ẹni tí máa ń tẹ̀lé lánàá tànẹ́bí sallallahu alaihi wasallam ń tẹ́lẹ̀ fi pàtàkì nìyẹn kì í ṣe pé ọ̀rọ̀ pé ẹnìkan bá ẹnìkan jà torí mùsùlùmí a ní insof a sì gbọ́dọ̀ nífi ara wa kódà ahun méjìlá mọ́ fi báyàn sọ̀rọ̀ ọlọ́run ahun àánú pé àwọn òṣìṣẹ́ tọ́lọ́run kì í ṣe pé ahun pípẹ́ nìyẹn lọ kọ̀ndẹ́mù pé kí ti ọba jẹ ọlọ́mọdé kí tèmi àtẹ̀yìn náà ọlọ́mọdé tẹnì kọ̀ọ̀kan ọlọ́mọdé ọba jẹ. àwa wà nú ọ̀rọ̀ gẹ́gẹ́ bí a sọ pé ẹ̀kọ́ ọlé nígbà táwa fáwọn sọ́ọ́lẹ̀ kan pé kọ̀ náà wà ní nǹkan kan láti padà síta bá sàṣìṣe kan tá a sì rí tọ́lá làáfíà fi sọ nígbà tí èso ọ̀rọ̀ ara ẹni tí ó sì jẹ́ pé yẹn wà nǹkan kan míì àfẹnutọ́ bá jẹ́ pé kò bá wáyọ̀ nu ọlọ́run látara ohun tí ń ṣe ni ó lè kó òun ò lè padà sórí pé eléyìí náà sì níyì ìṣe pé kí wọ́n sọ fún yẹn pé ohun tó ń sọ yìí ò rí bẹ́ẹ̀ kíní kan kí wọ́n máa rí wá kéèyàn pé àwọn ọ̀tọ́ ní padà mọ́ so eléyìí á rí i pé gbogbo ọmọ tó bá ya kúrí nílé ìwé mo yẹ fẹ́ rìpíìtì mo yẹ fẹ́ rìpíìtì. ó sì ya kúrí. ó sì ya kúrí kódà omi lè já káàdì rẹ̀ kó ń bẹ́ẹ̀ lè pé wọn ò fóun so kódà òbí mi ní ọ̀ràn mọ́ mi náà lọ́wọ́ bó ṣe jẹ́ pé olùgbọ́rọ̀ mi ní ọ̀ràn ẹlòmíì náà lọ́wọ́ sọ bẹ sọ wọn pe padà tún kíláàsì yìí ká yókù wọn tún padà sẹ́yìn mọ́ ń tòun torí pé gbogbo akuru ni èyí tún kíláàsì ká mi kó sì tún so ibẹ̀ ni oore wà fún bọyá rí padà sí bọyá yóò jìn so a rí pé àwọn tó wá jẹ́ káwọn ẹni wọn sá yìí tó bá lóun yẹn tó so ọlọ́run wa náà nínú èèyàn ni àbí ó sì wú ìfẹ́ ọlọmọjọ jẹ pé alikiyama lèyàn padà tó sábà ń bọ́ lọ́wọ́ sọ fún wa pé fatusbihu ala ma fa'altum nadimin ọlọmọjọ sábà mọ̀ alikiyama níbi tí ò ní sehun tá a fi san lábẹ́ ayé àyílá wa wà tọ́lọ́hún ti ń kọ́ wa lẹ́kọ̀ọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلهم صفوا يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبع فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين nínú àwọn òpèpè ọlọ́run tọ́lọ́ ń pè wá nọ́sọ́tòlù fìjìrọ́t ayé àlẹ́ kẹfà abẹ́ bẹ́ẹ̀ la wà pé báwo láàṣẹ wádìí báyà àwọn nǹkan gbọ́ àbáwọn nǹkan táwọn yẹn sọ àbáwọn nǹkan táwa náà ń sọ àbí tá a rò pa afẹ́ sọ bóyá ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ láti wá ní ká mọ example àwọn nǹkan títí ń lọ. káwá wo àwọn tó ti nímọ̀ ṣáájú láwùjọ tiwa ká tó bọ́ síta àwa bọ́ síbi pé ńgbà wọn kà á kọ àwọn tí wọ́n gbógun jabidia àdádálẹ̀ nú ẹ̀sìn tó sì jẹ́ pé ẹni tí wọ́n gbógun tàdádálẹ̀ ọwọ́ rẹ̀ kò ní tẹ́ lọ́rùn nínú ìṣe ọlọ́run ni ìlànà tọ́lọ́run ti là kalẹ̀ ni. wọ́n dákọ̀ àfáwà ìmáàmù Ṣàtíbì lẹ́yìn ìgbà tí wọ́n dákọ̀ àfáwà Ibn Taymiyyah ní ẹlẹ́ẹ̀kejì tí a bá sọ pé tíra àwọn Iqtida'u Siratul Mustaqim àfa kan tó bá jẹ́ àfa dáadáa tó fẹ́ sọ̀rọ̀ àwọn tó ṣáájú tó sì fẹ́ mú nú omi ibi tí wọ́n ti mu kọ̀ọ̀rọ̀rọ̀ tíra yóò tó lè ní kọjá kọ́mọ̀n ní tíra iqtida siratu mustaqim ti sì ti àfa ibnu taymiya àrípẹ́lẹ́ iná ọjẹ́ kọ́ fún wa tó bá ní kọ́ ní ọ̀dáná sun tó bá dáná sun tó ọtún mọ̀ pé ọfẹ́ pòfò ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ nínú àwọn ojúsùn téèyàn ti mọ́ mu mi mọ́ ni gbàtẹ́yìn lè yóò sì fowó rẹ̀ rà kò sí problem ẹlẹ́ẹ̀kẹta wọn dákọ̀ àfa wa ṣàtìbì tí wọ́n ní tíra al-i'tisam ti àfa wa ṣàtìbì so lẹ́yìn rẹ̀ wọ́n dákọ̀ ibn al almadhal tí wọ́n ní almadhal kódà afa ibn alhajj àwọn ni wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ pé ẹ má mọ̀ pé ànẹ́bì ní ànẹ́bì ó pè pànẹ́bì èsì ànẹ́bì ó pè pé kódà lẹ́bí yóò lọ́kọ̀ míì pé kò túmọ̀ pànẹ́bì tí ọmọ ọkọ tí ọmọ ọkà pé kò túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ òdìdí tíra ló wà lórí ẹ̀ kódà níjọ́ tá a fà yìí ń sọ̀rọ̀ yìí àwọn tí òye tí wọn ò sì ráwọn ẹ̀rí tá a fà yìí rí wọ́n kà fara àfà yìí pé ó di kèfèrí bẹ́ẹ̀ sì ni àfà yìí lòdodo ń bẹ ní ọ̀dọ̀ wọn àfà wa ibn al bákan náà lẹ́ẹ̀karùn-ún wọ́n wá dákọ̀ gbàgbé bàbá wa adam abdullahi ní lórí sẹ́wí wọn wal imaamu muhammad bin abdul wahab wọn àti àfa muhammad bin abdul wahab akbaru man haroba albid'a fil aqida wal ibada pé òun ló fi ń tóbi jù nínú àwọn tó ja bídà àti kákọ̀ àwọn kan tó tóbi jù títí ẹ̀ lámìlá jù torí sẹ́yìn ṣe jù wọn ni òun ni àfa wa muhammad bin abdul wahab nínú àwọn tó ja bídà lógun níbi àdìọ́kàn àkídà pé àdéhọ́kẹ̀ kádéhọ́kàn ikú yẹn pé òkú kan ó padà wá òkú kan ní ọgbà ọ kíní kan ní ó ṣe ẹ mọ lọ bọ sàárè mọ ṣe kíní kan wal ìbádà àti ibi ìjọsìn wọn wá ní wa kitabuhu wọn lè rí tíra rẹ̀ fi tawhid tó sọ̀rọ̀ nípa ìmọ̀lọ́wọ̀n ọba lọ́kan ṣoṣo ìjọsìn fọlọ́wọ̀n ọba lọ́kan ṣoṣo monotheism wọn ni tó pé òun ni alladhi huwa haqullahi alal abid tó pè ní at-tawhid òun ni haqullahi alal abid òun ni wọ́n ọlọ́wọ̀n ọba lórí gbogbo ẹrú rẹ̀ wọ́n ní akbaru burhan alal isla ilẹ̀dì adakalahu fil akida wal ibada wọ́n ní òun ní jẹ́ ẹ̀rí tó clear jù fún tá a fà yìí ní àtúnṣe tó ṣe tó fi kó sínú àdéhùn gbogbo àwọn tí wọ́n ń pẹ́ra mùsùlùmí tí wọ́n sì ṣe mùsùlùmí tó tún tún ṣẹbọ pẹ̀lú allah subhanahu wa ta'ala níbi àdéhùn wọn àti ibi ìjọsìn wọn bákan náà wọ́n mú àfa usman bin fodi rahimahullah wọ́n máa wọn náà wọ́n mú wa ní áfíríkà látara àtìrà àwọn tí wọ́n kọ àsúnà eh, hiyahu sunna wa himadul bid'a eléyìí ń bẹnu tírà tari'u da'wa ila Allah bayna al-yawmi wal khamsi ti àbáwá adam abdullahi alilori ní ojú ewé two hundred and nineteen dété two hundred and twenty fanfani àwọn tá a bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ kódà látara pé ká lè mọ̀ pé àwọn tí máa ń sọrú àwọn ọ̀rọ̀ yìí yín wọ́n fẹ́ kí àwùjọ kọ́ pàdánù mímọ̀ gbàtí àbá kọ tírà àwọn al-islam wa jahiliya wọ́n mú tírà tawhidu muhammadu bin al-wahhab nínú àwọn àrọ́jì tí wọ́n lò àkọ́kọ́ wọ́n mú iqtida mustaqim ibn taymiya wọ́n mú masailu jahiliya muhammadu bin abdul wahhab tíra rẹ̀ bíi mẹ́ta ibn taymiya ẹ̀yọ̀kan tẹlbisu ibilisu ti afa ibn jawzi so wọ́n mú àwọn tíra tí wọ́n lò nìyẹn ó tọ́ kọ́ta bá ti yọ gbọ́ àwọn tí wọ́n ti ti ń kò sí báyìí àwọn tíra tí wọ́n kọ yẹn ní òní ṣe kíni òní sí torí pé àwọn yẹn ni àwọn rẹ́fẹ́rẹ́nsì ibi tí wọ́n ti mú ọ̀rọ̀ làwọn tíra àwọn yìí fi ń húlò bíi ìní ọlọ́nkọ́ba àti dáadáa fún gbogbo àwọn tí wọ́n ti lọ. lẹ́yìn eléyìí wọ́n tún tẹ̀síwájú náà rọ̀ wọn torí ká lè mọ pé àwọn owó lọ́fẹ́ da ẹ̀sìn rú tábà ti ń pa gbọ́wọ́ síbi táwọn àgbàlagbà gbọ́wọ́ sí a rí i pé àwọn tí wọ́n nímọ̀ ṣáájú làwọn eléyìí èèyàn onírìn kiri ọmọ mi o gbogbo ibi tí kò wá bá kù sí ọlọ́nkọ́ba àṣàtúnṣe rẹ̀. àmín wọ́n ní ngbà tó wọ́n bọ́ síbi ọ̀ndà mi wọ́n ní wal mujaddidun torí pálọ̀ mi sọ pé wọ́n ti ẹ̀ ní mujadid ní muhammadu buhari ibn tèmi à ń tẹ́kọ́ wá da ẹ̀sìn ro ni allah sheikh adam abdullahi lè lórí nínú tíra kaná yìí náà wọ́n ní ajma ulama ala anna mujaddid almihat alhula wọ́n làwọn afẹ́ ni wọ́n kò pé ẹnitọ́ jẹ́ ẹnitọ́lọ́n fẹ́ fi sẹ̀sìn lọ́tún torí pé nínú àdìsí ànábì nínú àwọn òbúwá àti ànábì ni pé tẹ́sìn bá ti ń pẹ́ tí bá ti ń lo bí ọlọ́run ní kọ́rùnù kọ̀ọ̀kan ọlọ́run ọmọ gbé àwọn tó pé àwọn ògbíkúgbé táwọn yẹn bá gbé wọnú ẹ̀sìn àwọn náà máa gbọ̀n kò ní ara rẹ̀ àwọn tí wọn bẹ̀ tí wọ́n bá yọ kó ń bẹ̀ àwọn náà máa tún un lọ padà inú àdìsí ànábì sallallahu alaihi wasallam ni wọ́n ń gbà wọ́n abẹ́rẹ́ sí kà wọ́n wọ́n lẹ́ni àkọ́kọ́ wọ́n lọ́wọ́ ni Umar bin Abdul Aziz rahimahullahu rahmatan wasi'a lẹ́yìn rẹ̀ ni àfọwà Muhammad bin Idris as ohun tí àfọwà Ahmad bin Hanbal táwọn sọ nìyẹn ẹ̀sùn kí ìmáàmù ṣáfì yìí náà ló fi jẹ́ pé tó máa ń fẹnu kan àwọn àfáà kan lónìí a ti rí àwọn tí wọ́n rọ àdísì àgbélẹ̀ rọ́pà nẹ́bí sọ pé tó bá kẹyìn ayé wọn ó bí ọmọ kan ó kọ ọ̀rẹ́ ọmọ jẹ́ Muhammad bin Idris ṣáfì yìí pé yóò burú ju ṣètọ́ni tọ́lọ́wọ́n bá dá gangan ṣètọ́ni ọ̀gá yóò burú jù lọ látàrí pé kálí mọ̀ pé tà á zúbù masabi kọ́dọ̀ kẹ́nu àwọn àfa Ahnaf òun ti ẹ̀ sọ pé tóun bẹ́ẹ̀ lọ jẹ́ adájọ́ ni tóun bẹ́ẹ̀ níkápá ni òun tó jẹ́ pé téèyàn bá kà kankan ó ti mọ̀ pé kalamul akran ba'duhum fi ba'd ó ní báwọn afa àti mọ́ bá lò ló fi jẹ́ pé ohun tí ń jẹ́ tí ń bí ikhtilaf àkídà mbẹ́mbẹ́ siyasa mbẹ́mbẹ́ ẹ̀ masabi mbẹ́mbẹ́ gbogbo àwọn nǹkan yẹn ibi téèyàn ti gbé nìyẹn téèyàn bá jẹ́ ń tọ́kẹ́kọ̀ọ́ ló fi jẹ́ tó bá ti ara àwọn ọ̀rọ̀ kó ti á pé ha báyà àwọn ti ń ṣe lágbájá tó fi sọ báyìí ni wọ́n ní ẹni tó jẹ́ òun ni abel hasan al-asari náà àwọn mujaddid ní kọ́rin ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn rẹ̀ ni afawa aba ahmed al-isfarini tí wọ́n ní akidatu safariniya ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wọ́n ní láàrin àwọn méjì pé aba ahmed gazali àti ibùnú hasan az-zahiri wọ́n jọ sí ààrẹ lẹ́yìn wọn ẹlẹ́ẹ̀kẹfà ibn daqiq eid tó jẹ́ oníhà ilmu hadith lẹ́yìn rẹ̀ wọ́n wá ní láti ẹlẹ́ẹ̀keje wá àwọn àfáàmì fíìmù hẹ́ra wọn pé tani tani tani wọ́n ní ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n nígbà tí wọ́n gbé jẹ wò wọ́n ní alharjahu anyako na bunu taymiya wọ́n ní bunu taymiya àti kọ́rùnù òun ni mujadid ó tún mọ̀ pé tánìkà bá pé mujadid lẹ́nìí àwọn àfáà tí wọ́n lámìlaka tí wọ́n lóko nù mímọ̀ tí ìsẹ́ni tí ò lóko àwọn ni wọ́n ti sọ̀rọ̀ ìsíwájú àìsàn ọkọ kìí ṣe pẹ́sẹ́ntìrù kan náà ni abdulwahab tó ń bá kóyàn lọ́mọ kéwé èèyàn nígbà mi kìí ṣe pẹ́sẹ́ntì yẹn kétìrà ní ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹtí bá ti ń tẹ̀lé lánàá ẹnìyẹn ọgbọ́wọ́rọ̀ rẹ̀ ó fi ṣàǹfààní wọ́n wá nígbà wọn tó lọ tó lọ ní sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹtàlá lọ ọ̀nà Muhammad bunu Abdul Wahab wọn lòun ni. wọ́n ní torí pé eléyìí òun ni ọ̀rọ̀ tó dọ́gba tó sì lékè inú ọ̀rọ̀ láti lé láti gbé èyí pé lé láti kó ẹ̀sọ́ ròde káwá bọ́ síta láwọn àfa àti gbogbo ayé mọ̀ wọ́n wọ́n pe àfáwà kẹ́ni Muhammad Rasheed Rẹ́dọ̀ ohun tó yẹ ká fẹ́ lọ sílùú Masar torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tìtìkùtì sílùú masar pé kódà gbogbo tí abdul tẹ́bí àwọn ní kókó ń bẹ tẹ́ ẹ̀ máa ń kà nǹkan social media wọ́n sì ń lé sàlẹ̀ abẹ́r kàlẹ́yẹ́n aw kàlẹ́mọ̀ ayẹnẹ. tàmásí àbù yìí náà ń bẹnu tó bí àwọn kọ̀rọ̀rù tí wọ́n jù síta láwọn ọgbà yẹn ṣùgbọ́n àwọn nǹkan yẹn so débẹ̀ sẹ́ẹ̀ sì rí alhamdulilah tèmi lè ka mọ́sálásí tí tó tóbi márùn tèmi wọbẹ̀ ní masa tó pé gbogbo maktaba àwọn pátápátá ti mẹ́mbẹ́ tíra Ibn ya mbembe kọ́lá lè táwọ̀ òrírí tíra Albani mbembe kódà mbẹ́ limiti ti mú tíra at-tasfiyya wa tarbiyya Albani afáàkàn náà ń pè ní Sheikh Hasim náà ẹni tó gbé tíra yẹn fún mi tí mo fọtọkọ́pì rẹ̀ láwọn maktaba gbogbo àwọn masajid lánlánlá. ẹ̀yin débẹ̀. mo débẹ̀ a sì láwọn tọ́jú àwọn ọmọ tí wọ́n parí níbẹ̀ kọ́lọ́n kójú kóso wà lálùbáríkà tí wọ́n lè mọ testify si àwọn ọ̀rọ̀ yìí kódà tíra àwọn àfẹ́sìn tá a mọ Usaimin ni láti rí ṣùgbọ́n léyìí tí òfin ní jẹ́ ohun tí ó jọ wá lójú a rí pé láwọn àìpẹ́ kan náà wọ́n tún ń jà wọn kẹ́kẹ́ síta pé ṣé wòlé asiari náà òun fẹ́ tún sọ yìí Buhari sí àwọn ọ̀sọ́kùsọ tí ń bẹ nínú rẹ̀ kíákíá lẹ́ni yìí dì náà pé òun ọ̀sọ́ bẹ́ẹ̀ o pé tíra tẹ́nìkan ò lè kọlu ni eléyìí náà ń bẹ tó gbajúmọ̀ kódà ọ̀kẹ́ náà àwọn àfa àfa àtọ́ kọ́ àwa ní matinu ajoromiya à ń pè àfa náà ní Ayman Hajar lọ́dọ̀ àwọn tíra àwọn tí wọ́n kọ báyìí tí wọ́n pè ní difaw anisọ̀hìn hayin nínú jami'a asiar gẹ́gẹ́ láti rà bákan náà àfàwà bakaru ismail àfàwà bakaru ismail táwọn sọ mujallad méjì pé imaamu bukhari imaamu muhaddisin aṣọ àwọn ọ̀rọ̀ lórí àwọn ilé lójú ọkẹ́ tá a bá kẹ́kẹ́ àwọn kankan ànídìí ká wádìí ṣùgbọ́n àwọn tọ́jú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kí ló fà á tó fi jẹ́ pé ó há fún wọn àwọn òfin yẹn lè rìn lọ́dọ̀ wọn torí àwọn ibi táwa gbé madinatul burons gbogbo tíra albani ni ọ̀sẹ̀mí ní tẹ́mìíra wọ́n sọ mo ní èmi ó rù wọlé mo fẹ́ mọ kí ni ń ṣẹlẹ̀ kódà náà tó bá wà kó wálé àwọn míì ti dé ọlọ́run kó jẹ́ kí kọ́ bá san wọ́lẹ̀ san olóore torí pé àkídà àsáírọ̀ ní ń bẹ ní jámíà àṣàrí akẹyà lọ́bẹ yẹn ni kódà tó bá lọ́bẹ wọ́n kọ́ tí wọ́n rọ̀ sí ọ lórí àáfàá tó kọ́ àwa níjọ́ náà lọ́hùn wọ́n lu ọdún méjìlá ní Saudi táfà yẹn wọ́n sọ pé wàláhi wàláhi pé Sheikh Usaimin pé àáfàá ni bimana kelma pé tàbárí mọ́kọ́ Sheikh Usaimin pé àáfàá ni ṣùgbọ́n sẹ́ni tí ọmọ Usaimin pé ní pé Usaimin náà sẹ́ni náà ni ọ̀tí ẹ̀mọ́ ní tí wọ́n pè ní Uthaymin àfáà yóò rí na nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ nípa àwọn ọ̀rọ̀ pé àkídà àsáyérà sọlọ ń lọ́wọ́ àbí ọlọ́wọ́ sáfìrin àbá nífìrin lẹ wọn àfáà rí pé gbogbo àwa tá a jọ máa kẹ́kọ̀ọ́ tá a lọ àwọn tá a jọ lọ ń bẹ tí wọn mọ gbọ́ wa báyà báwọn ọmọkéwu wọn pé à ń ná kọ́ṣà àfáà yẹn pẹ̀lú àwọn ẹ̀rí àfáà wa yọwó lápò ń jọ́nà ẹ̀ lọ́hùn ó ní iye pound tí wọ́n fún wa tó ń kálukú pin torí pé ìgbáyà tí wọ́n gbàyè pé kájọ fi ìmọ̀jọ́mi tó rọrọ̀ wọ́n wá sọ pé àwọn fẹ́ pẹ̀lú ká tọrọ lọ́wọ́ jamiu asiari kákan mọ́jọ́ kan káfi jọ ṣe ṣèwárò ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ kọlọ́kọ́ bá ti kódà bàbá yìí ò rí náà wọ́n fà wọ́n wá sí kíláàsì ni wọ́n sì wà lọ́mọ ọdún méje ni wọ́n ti hàl kùrán gbogbo rìwà ayé àti ní sì ń bẹ lórí bàbá wa tá à ń sọ àwọn náà kọ́ wa ní mọ̀álímù àkídàtò àsàárì yìí tí n bá ṣe mistake ń bẹ handout yẹn ń bẹ lọ́wọ́ mi dòní àtàwọn míì so eléyìí ni pé kódà sí àrísọ báyìí náà èèyàn wádìí ọ̀rọ̀ dáadáa so ọ̀kẹ́ náà àwọn àfa àtọ́jà àwọn àfa gbà inú àwọn àfa náà tí wọ́n lo àṣàrí yìí à ń pè àfa náà ní muhammadu rasheed ridọ inú tíra àwọn tí wọ́n pè ní siyanatul insan wọ́n ní lamiyahul kọ́rnún minal kurun pé kò sí sẹ́ńtúrì kìhùn ní pasófo àfi kọ́lọ́wọ́n ọba kó gbé jáde nígbà tí bídíà bá ti ń gbalẹ̀ ńbẹ̀ àfi kó gbé jáde nínú àwọn àfa rọ̀bẹ́ni yìí tí wọ́n já àwọn àfa àtọ́lọ́hún tí ẹ sáàfà àtàyè tí ọ̀ràn ìjùmáyé tí ẹ sáàfà àtọ́kù ẹ̀yìn ní bùkátà àwọn tó bùkátà sí ọdún tọ́jú déédéé yujaddiduna li asihi lahumma amradinaha tọ́jú pé àwọn ọmọ sílọ́tún àwọn tó bá fẹ́ sóòkùn nínú àlámọ̀rí ẹ̀sìn wọ́n wá ní walaqad kana sheikh muhammad bin abdul wahab min awla al-udul al-mujaddidin wọ́n ní afa muhammad bin abdul wahab wọ́n ní bẹ́nu àwọn ohun tọ́lọ́wọ́n bá gbé dìde ṣàpè ló fi jẹ́ pé àwọn ọ̀tẹ̀kítẹ̀ kan padà tọ́rọ̀ padà débẹ̀ àwọn ní ti mọ̀ pé àwọn ọ̀tẹ̀ yẹn ọ̀rọ̀ ni kódà àwọn òbí àwọn tó kọ̀tẹ̀ ní jáde ń gbà ní fún gbèrú rẹ̀ jáde ó sì níbi títí ń bọ̀. wọ́n ní yẹ́dùn ún ila tajrid at-tawhid wa ikhlas al-ibada lillah wahda wọ́n ní àáfàá yìí ń pèpè láti mú ìfìjọsìn fọlọ́run lọ́kan ṣoṣo ìmú ìwùn kan lọ́kan ṣoṣo àti ìṣiṣẹ́ nítorí rẹ̀ nìkan níbi ìjọsìn wa tarkul bid'a wal ma'asi àti kéèyàn ó gbé àdádálẹ̀ nínú ẹ̀sìn àtẹ̀sẹ̀ kéèyàn ó gbé jùlẹ̀ wọ́n ní tá àfa ìwà sẹ́ni àfa wa Rasid Ridha àfa tọ́ha hussein bó tẹ̀jẹ́ pa àfa tọ́ha hussein wọ́n láwọn àkọọ́lẹ̀ táwọn náà kọ́kọ́ takọ alukurani nígbà kan rí táwọn àfa ni wọ́n tààrọ́ já kódà tí wọ́n sọ pé àwọn ọ̀tẹ̀ àwọn ànẹ́bí ọlọ́run wọn ni kò rí bẹ́ẹ̀ torí pé àdìbò ni ni àfa tọ́ha hussein ṣùgbọ́n nígbà tí inú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ akẹ̀mọ́wọn eléyìí wá kálí mọ̀ pé kódà àwọn tó jẹ́ pé ọ̀tá fẹ́ẹ́ bọ́n ọbẹ̀ nínú manhaji wọn yìí wọ́n wọ́n wá ọ̀nà àtúnṣe bẹ́ẹ̀ sì ń gbà tẹ́sí ń dàrú táwọn yẹn ń gbígbógbé wọnú ẹ̀sìn wọn ni èyí tá àfa muhammadu bin abdul wahabi dálẹ̀ wọn ni tọ́jú kẹ́nu àwọn àfa najid min so yóò hin najid wọn ni da'watun qawiyyatun ila islam khalis wọn ni ìpèpè kanni tó lágbára lọ síbi islam tó mọ́ kangakanga anẹkìyì tẹ́gbìn kan alimutahir tó mọ́ tí o sì dọ̀tí kankan bẹ̀ tẹ́pẹ́ láti mú islam kó o níbi àwọn jẹ́gẹ́jẹ́gẹ́ min sawa ibi shirk wal kúrò níbi àwọn àbàwọn ẹ̀bọ àtòsà àfa ìlẹ́lẹ̀ kejì ọ̀kẹ́ náà àwọn àfa tí gbogbo ayé lẹ́nìí tá a tún lè pé báwo ni tiwọn nù mímọ́ àfa wa muhammad bin ismail as-San'ani àfa tí wọn kọ tírà Bulughul Maram wọ́n bí wọn ní ten ninety nine wọ́n sì kú ní eleven eighty two lẹ́yìn ìjírà nabi sallallahu alayhi wa sallam tí sẹ́dédé wọ́n bí wọn ní sixteen eighty seven wọ́n sì kú ní seventeen sixty eight kọ̀ọ̀kọ̀ àti rígbà tí wọ́n ti wá àwọn nìyí sì súnmọ́ wọn ráwọn ọ̀tẹ̀ kà torí pé kò sí sáwọn tí nǹkan kan ti kó sí lọ́pọlọ tí ó kọ̀ọ̀rọ̀ nígbà yẹn tọ́lá padà débi pé rọ́ọ̀lù àwọn nǹkan kà tí wọ́n ń kà yẹn náà àfa sọ pé nígbà tí wọ́n gbọ́ nípa dáwà sí Muhammad ibn Abdul Wahhab asna alayhi bi qasidatin ra'i'a ja'a fiha wọ́n wá wọ́n yin àfa wọ́n dúpẹ́ fọlọ́n pẹ̀lú àkọlé orin tẹ́kù ẹsẹ̀ orin náà nǹkan tó pọ̀ díẹ̀ ni tẹ́pẹ́ nú bẹ̀rẹ̀ rẹ̀ ni àwọn afáwa sheikh ismail eh, asọ̀nìáni inú rẹ̀ ni wọ́n sọ pé salami ala najidi wa mani halafi najidi wa in kana taslimi ala al-bu'di la yajidi wa qad sadarat min shafa'i sunha sakihi al-aya rabbaha wa iyya bi qahqahati ar ni wọ́n bá lọ bẹ́ẹ̀ nínú àwọn ẹsẹ̀ orin yẹn tó pọ̀ ni tó lè gbà wá láyè ọwọ́ ni kì í fi wá sí àìlí àní àìlí mi aláṣàwò ha bìhí yóò tàdá mandọ́là ànímánì hajjọ́ rọ́ṣùdì muhammadu lehadi ilé sunnati ahamadi fàyà habasa lehadi wàyà abazal mahadi wọn làkọ́rí ankara ti kú lò tọ́wá ìfi kọ́wùlàhù pé ah, àwọn tọ́jà àwọn ọ̀jọ́ kíjọ nígbà náà lọ́run tí wọ́n fẹ́ bá sàlámù jẹ́ wọ́n ń ta kọ̀rọ̀ rẹ̀ bìlà sọdírì fẹlẹ hákì mi ni òun wà láwùrì wọn ò sì ní ẹ̀rí tọ́jú dodo tí wọ́n fi ń takò àfa yìí àfa bá lọ bẹ́ẹ̀ tí wọ́n padà ń sọ pé wọ́n yẹ nsúrù jahara máa tọ̀ wá kullu jahilin wọ́n mọ̀ bẹ́ẹ̀ tẹ́dí mi ni ó fà wá fi máa ń di ẹsẹ̀ orin yìí pọ̀ torí àkókò wa wọ́n kọ orin yẹn láti fi praise àfa wa Muhammad bin Abdul Wahhab lórí àwọn ohun tí wọ́n gbé lọ́wọ́ wọ́n wá ń sọ pé ohun táwọn rí pẹ̀lú kèésà àwọn nìkẹ́ làwọn rí wọ́n ní kódà kò sẹ́sẹ̀ tọ́sẹ̀ wọ́n gbogbo àwọn tí wọ́n ń pè é lóko kó kọ ẹlẹ́mìí pé lóko mi wọ́n pè é lólóòsà wọ́n pè é nìkíní kan wọlé ìsàlà ọ̀dàǹbù ń ìnáwó àta bìtákì mi kọ́ ó lillahi fil illi wal hakdi ismail asọ̀nìáni tí wọ́n kọ tírà bulugul maram tí ó gbowó wa tí àwọn kà kálífì mọ̀ àwọn ní báyà àfa ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn bí ọgbọ̀n àfa ṣùgbọ́n àsìkò kò ní gbà wá láti lè mọ̀ ka orúkọ gbogbo wọn. lẹ́yìn tiwọn náà a tún rí àwọn àfa mi àfa wa muhammad abdul nínú àwọn mufti jami'a asar mufti masar náà ni wọn ní egypt tí wọ́n bí wọn ní. 1899 ninety nine yẹn eighteen wọ́n sì kú ní nineteen oh àwọn náà wọ́n yin àfa muhammed bin hawaii mufuti jami ase ari àti gbogbo masar muhammed abduhu kódà àwọn ní àwọn ilé tí wọ́n kọ́ sẹ́kọ̀ọ́ kọ́ ni wọ́n fi néèmù rẹ̀ ní madinatul bu'uns lẹ́yìn rẹ̀ àfa muhammed abu wọ́n bí àwọn ní wọ́n sì kú ní láti mọ̀ kò sẹ́ni wọ́n bí ire ń gbà ní ìgbà tó ti di pé ayé ti di pé àwọn àdéhìyá ò ti pọ̀ nínú ìdánù dáwà tí wọ́n sì mọ̀ pé wọn ò tiẹ̀ níwádìí ohun tí wọ́n mọ̀ ọ̀kà iná ẹ̀ ni àwọn ọ̀kàkùkà tí ẹ̀ ń gbọ́ yẹn lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ mi ẹlòmí ò sì wádìí ni ẹlòmí ò sì mọ̀ tọ́wọ́ yẹ kó wọn ọba kú mọ̀ ni bí ó sì jẹ́ pé kíní tọ̀ amruhum mufawwadu ila Allah àwọn náà sọ nù tíra al-mazahib al-islamiyya wọ́n ní èyí tó gbòde táwọn kẹ́ ń pè ní wàhábíyà tó jáde nílùú nẹ́jìdì ló kọ́ tẹ́ ń للإفراط في تقديس الأشخاص والتبرك بهم wọ́n ní èsìn kan ni ń jẹ́ rìsọ́ọ̀tì ohun tó jáde tọ́lọ́hún òsì fẹ́kì nǹkan ni ó kọ̀ǹtínú bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn ń pọ́n àwọn èèyàn lápọn gbòòrò tí wọ́n fẹ́ sọ wọ́n dọlọ́hún ni wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ wọn wọ́n ń fara nù wọ́n wọ́n ń fi nu sàárè wọn báwọn fẹ́ súnmọ́ lọ́hún bí siyara ti hìn láti wọ́n mọ̀ lọ sí siyara wọn wọ́n mọ̀ fọ́ra sàárè wọn àti pípọ̀ bídíà láàrin àwùjọ tí lẹ́yìn sàtìmínà dín tí ò sí nú ẹ̀sìn òun tá a fa muhammad abu zuhra táwọn náà tún sọ ni lẹ́yìn rẹ̀ ni àfa ali tọ̀ntọ́wí inú tíra wọn táwọn kẹsàn-án ni sheikh muhammad bun abdul wahab àfa tọ̀ntọ́wí nineteen oh nine sí nineteen ninety nine ẹ̀ka àwọn ènìyàn ti ń súnmọ́ ìtòsí àwọn náà sọ tàn àfa wa muhammad bun abdul wahab wọ́n sà wọn ọ̀sẹ́ tí wọ́n ṣe níparí wọn wọ́n kọ́ di hakọ̀kọ̀ ala yadihi awdata najdi ila tawhid sahihi wa din al ọlọ́run ló wọ́n sábàbí láti dá ìlú nẹ́jìdì padà síbi ìsìnfẹ̀sìn fọlọ́run lọ́kàn ṣoṣo tọ́lá láàfíà àtẹ̀sìn òdodo. níparí kábàlì débò mi àfa ọ̀kan náà àwọn àfa Dr. Ahmed Ashirbasi tí wọ́n kọ tírà tí wọ́n ń pè ní yasalunaka fi din wal hayat ní mujalladi ẹlẹ́ẹ̀keje ní ojú ewé one hundred and forty five dé one hundred and fifty four ẹ̀já wòye pages yẹn wọ́n sọ àwọn tó ṣẹlẹ̀ láàrin àwọn àtàwọn àfáà míì tí wọ́n wá àwọn wíkúwì ńgbà yẹn wọ́n wá kẹ́ dẹ́díkéètì àwọn iye ojú ewé tí mo sọ yìí fún àfáà Muhammad bin Abdul Wahhab kódà wọ́n jí ó yé wa pé àìmọ̀kan ni mo mú yẹn fi dá wa súnà ó ti pé wàbíyà ni wọ́n wàbíyà ni wọ́n tó pé yẹn bá jó lódò wọ́n yẹ ṣe nísìbà sọ́dọ̀ bàbá yẹn torí pé wọ́n ní látara pọ́lọ́hún fẹ́ kí òdodo tẹ̀rí ahọ́n wọn jáde ni torí pé ọlọ́run ní alwahab ni wọ́n ti mọ̀ pé ìmánájì súnà ńkọ́ mánájì tẹ́kọ̀tà lónìí ọlọ́run ọba Wahab. wọ́n torí pé bàbá wọn ní jẹ́ Abdul Wahab kí pé wàhábíyà gbàtà ní okùn sọ́kọ̀ so ẹ̀ fìtì sọ́dọ̀ bàbá wọn nínú ká fìtì sọ́kọ̀ ẹnìyẹn àbókọ ìlú rẹ̀ wọ́n wá ní ọ̀nà tí wọ́n táà fà gbé kalẹ̀ láwọn ọ̀sẹ̀ wọn wọ́n ní wọ́n تجديد al-mafhum al-islam wọ́n ní ìsàtúnṣe àgbọ́yé òdì táwọn yẹn gbọ́n pa islam ní tọ́lọ́ lo àáfàá yìí sábàbí wọ́n ló fi jẹ́ pé àáfàá yìí o gbogbo àwọn tọ́jà wọn ní mímọ̀ wọ́n kà wọ́n sínú àwọn tọ́lọ́ ń lo ẹ̀ tó lò láti fi sọ ẹ̀sìn dọ̀tún bá níbi sọ pé inna Allah yab'athu li'atihi al-humma ala ra'si kulli mi'ati sana man yujaddidu laha dinaha. so èyí ni àáfàá wa Shirbashina sọ́nà tíra àwọn yas'alunaka fi din wal hayat gbogbo àwọn tíra yìí ń bẹ ní àrọ́wọ́tó tọ́jà pé bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ kọ́ so a mọ̀ sí fún ṣùgbọ́n lèmi lè kó yẹn ebi kíní àìkú àwọn tá a kà yí pẹ̀lú wọn sọmọ kéwu Ibn Taymiyyah àwọn sọmọ kéwu Muhammad bunu Abdul Wahhab ṣùgbọ́n wọn kà àwọn tíra àwọn fi ṣe àǹfààní torí pa ara àwọn tó kù yìí ń jọta sọ̀rọ̀ pé Zahabi sọ báyìí ẹnu tíra fáwa yìí náà tira risala kusairiya ẹn ọdà péjì wo lọ wa ọdà kìnnìkan òpùrọ́ ni ọlọ́run ọkọ lẹkọọ ọlọ́run ojú ọgbọ́n so kìí ṣèjà so abọ́dọ̀ ṣàlàyé ẹ̀sìn fúnra wa tó fi jẹ́ pé báwo ni mùsùlùmí báwo la ṣe ní ṣe ẹ̀sìn lódì tá a rò pé ojú ọ̀nà la wà ní ṣókí lórí àwọn àfáà yìí bẹ́ẹ̀ bá sì ní bẹ́ẹ̀ kọ́ so téèyàn bá ń rin àwọn ojú náà míì tọ́ba dàlù kìyàmà a lè padà wá káwá ṣe àtúnṣe àwọn àṣìṣe tí a bá ṣe káṣí rántí gbogbo àwọn tó máa ń sọ àwọn èèyàn nù ká mọ̀ pé lálùkìyàmà á rù ẹrù pé ẹ̀yin Ọlọ́run lò ní sábàbí táwọn yẹn fi ń ṣèṣe kó ṣe nú ẹ̀sìn ẹ̀ rù ẹrù rẹ̀ kún tìyín náà ní sókè lórí àwọn eléyìí. jazakumullahu khairan. wọ́n tún wá jazakumullahu khairan. náà nínú àwọn ìbéèrè tó tún wà níbí ó ní pé nígbà tí ọlọ́run subhanahu wa ta'ala tó nígbà tí kò kéèyàn bá gbé àgbélẹ̀rọ ọ̀rọ̀ wá bá wa tó gbọ́rọ̀ wá bá wa pé ká ṣèwádìí rẹ̀ dáadáa báwo wá nípa pé àwọn òyìnbó àwọn ni wọ́n rán sheikh muhammad bin abdul wahab láti máa wá da islam rú sí báyìí náà lórí àbúṣe níbi kéèyàn wádìí ọ̀rọ̀ yẹn dáadáa tuntun yẹ kí mùsùlùmí ọmọ sọ ń pa àwọn nìyẹn. naam alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ tó bá gba ẹ̀kọ́ alukur'an tí ó sì fẹ́ kí òun ṣàbámọ̀ kọ́bẹ̀ náà tí ó ṣàbámọ̀ lálùkìyàmà àbí alukur'an ṣe wúyẹn bẹ́ẹ̀ nìyẹn mọ́ rẹ̀ so a sì rí pé ẹni tó bá fún bẹ́ẹ̀ jẹ́ dáhìn téèyàn ti dáhàwà ó kà dáadáa ó sì farabalẹ̀ ó sì jókòó ti àwọn àfa ìfìjẹ́kùtọ̀ bá kàkàkùkà ó lè mọ̀ pé eléyìí ìkàkùkà ni ẹ̀rí gbogbo àwọn tíra kí tíra yẹn náà gbogbo ẹ̀ làwọn mọ̀ kà á sì mọ̀ láwọn dákúdákú rẹ̀ pé eléyìí kódà tó yẹ pé nítorí bá lẹ́kọ̀ọ́ ni ká ti kọ́kọ́ gbé láti bíi ẹ̀rí pé nínú tíra tí wọ́n ń pa àwọn ti mọ̀rọ̀ náà wá ni muzakirot àwọn pè é ní master anfaru eléyìí gẹ́gẹ́ kọ́kọ́ fi hàn láti lẹ̀ pé mr anfa àwọn tó parọ́ yẹn mr anfa torí pé èèbó ni ló kọ yẹn láwọn tó rọ irọ́ yẹn àǹfà ni wọ́n pẹ́ nìyẹn jẹ́ kéèsì àǹfààrù káwọ́ gbé láti bẹ̀yẹn. kí ló sì jẹ́ ká sọ bẹ́ẹ̀ a m p h e r r tí mo bẹ níparí yẹn wọ́n ń pè ní linkin r ò ní pé àǹfààrù so àǹfà mr àǹfà tí wọ́n lọ kọ alijasusu britani eh, fi buldan islamiyya so tíra ayé látòkèdè lẹ́rẹ̀ irọ́ ni torí èmi kà á tàbá ni ní yọ gbà wá lákòókò bọ̀tá kẹ́ máa wọn pọ́ǹtì jáde nínú rẹ̀ tí gbogbo ẹni tó bá jẹ́ kódà kéèyàn mọ̀ jẹ́ àfa tó fi mọ̀ pé òpùrọ̀ lẹni tí máa ń karú tàn yẹn tó sì jẹ́ pé tí ọlọ́run bá lóun ọba lò pẹ̀lú àwọn ọ̀rọ̀ yẹn ń tọ́lọ́run sọ náà ni pé làánẹ́tùlọ́hì alẹ́lẹ́kàdìbìn ṣùgbọ́n ọlọ́run àtàwọn àtẹ̀yìn tẹ́pásìsì náà ni tí ò jẹ́ pé èèyàn máa wọ̀ sí àbẹ́lọ́nkọ́lọ́nkọ́lá náà nìkan wà àbẹ́lọ́hùn bẹ́ẹ̀ torí pé oríire ti tèmi kò di ti ẹnìkan lọ́wọ́ tẹnìkan náà ò di tèmi náà lọ́wọ́ torí pé àánú ọlọ́run wọ́sẹ̀ á ti kó lè ṣe yìí ọ̀fẹ́ ọ̀kadì gbogbo àánú ọlọ́run kọjá akọ́lágbájá ti wọnú ẹ̀ wọ́n jáde ẹ̀ níra yìí mọ́ ètò tàwọn ará ayé ni wọ́n pé èèyàn báyìí ni ló lè gbà ẹ̀lá káwa kọ́kọ́ gbé bá a sọ fún wa pé mudakirọ́ọ̀tì Mr. anfa yẹn irọ́ ni látòkè délẹ̀ àwọn tó sì kọ́ nusra yìí tèmi ní lọ́dọ̀ tèmi kọ́dà sọ pé bí mi ṣe mẹ́ stúdíò yìí ń bẹ pẹ̀lú mi torí kọ́dà mi lè pé ń bọ́ ló ká ọjẹ́ hmm. tọ́bọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún rẹ̀ tí wọ́n gbé jáde ní two thousand and five Ni èyí tèmi ní lọ́dọ̀ mi alákọ̀ọ́kọ́ ń bẹ tí mo sọ pé àwọn tó kọ tíra yìí àwọn rọ́fídọ̀ ni àwọn sí à kódà ó kọ àwọn tí wọ́n dá àwọn kọ tí wọ́n dá ń bẹ ó kọ ẹni tí ó exist ni àṣírí wọn ò sì bò nínú tí àyìn náà ti ń kà á náà tó bá yẹ kó bá kà á bóyá ó sì alọ́jú tó bá kú kà á látòkè délẹ̀ bóyá ọlọ́run bá fún ní ìdáyà tí ó jẹ́ àwọn tànà kùdọ́ọ̀tì táwọn pọ́ǹtì àwọn kọ̀ọ̀kan kan jáde ńbẹ̀ láwọn àtakora wọn discrepancies pé tó mọ̀ pé àá irọ́ leléyìí eléyìí ò lè rí báyìí kí ni ìdí takora wọn. kákọ́ gbé láti bì tá a kọ́ mọ̀ pé ká tó bọ́ sínú àwọn pọ́ǹtì tá a mú wáyìn tó fi mọ̀ pé àwọn ṣíà lọ́kọ́ nígbà tẹ́nìyí ó ní òun èsè mùsùlùmí kèéjì ṣe sí àpéjọ èèbó tọkẹjẹ pé ọfẹ wọn gbé sẹgùn pálọ da ẹsùn rú ni ọwọ fẹ define àwọn tó ń pè ní àwọn ṣíà àti ó sì fẹ define àwọn tó ń pè ní ahalusunna nínú definition yẹn ẹ ti kẹfì torí pé ọ̀kẹ́ nínú àwọn onímọ̀ nínú àwọn ní hadab wọ́n mọ̀ sọ̀rọ̀ pé wa man ja'ala al-ghuraba lahu dalilan yamurru bihi ala jiyafil kilabi ẹni tó bá ní ẹyẹ kẹ́nẹ́kẹ́nẹ́ ní ọjà atọ́ni òun tí ọmọ ọtọ́ òmìnira fún un ẹyẹ kẹnẹkẹnẹ ó gbé kọjá ń bi àwọn òkú ń bẹ ti ajá tó ti kú kalẹ̀ yóò fi mọ́ kó ìjọba tẹ́lẹ̀ bá kẹ́wọ́ pé mọ́sáfẹ́ mo fẹ́ tako ìlànà tọ́lọ́run tà nẹ́bì nígbà tí mi ò mọ̀ kó yà nẹ́tọ́lọ́run tà nẹ́bì àbí mo ti ẹ̀ mọ̀ torí pé mo ti gbérò kan lọ́wọ́ ọ̀fẹ́nu ó fi mú kókòkòkò ọ̀fẹ́nu kókòkòkò káwá farabalẹ̀ sábà padà sínú tíra yẹn gbàtẹ́ ni ìfẹ́ define ohun tó pè ní àwọn ṣí à tó fi mọ̀ pé nú ọ̀rọ̀ rẹ̀ púpọ̀ yẹn tẹ̀ bá ń gbọ́ wa ó ní lákọ̀ọ́kọ́ láyé òun òun ti gbé lu fárṣì kọ̀wá sábúrú fóun an afkuru shay'an an si'a wa sunna kó wọn sọ díẹ̀ fún wa tíra yẹn gẹ̀ẹ́nì kàyọ̀ nínú si'a àti sunna. ó ní àwọn si'a o wọ́n ń fira wọn ti ila ali ibn abi talib wa huwa sihru rasulillah sallallahu alayhi wa sallam ala bintihi fatima ikú ọjẹ́ ànẹ anabi sallallahu alayhi wa sallam tó fẹ́ fatima ọmọ rẹ̀. wa kana fi nafsi lwaqt ibn amir rasul sallallahu alayhi wa sallam ó tún jọ́ mẹ́gbọ́n àbá anabi sallallahu alayhi wa sallam. wọ́n láwọn si'a máa sọ pé anabi sallallahu alayhi wa sallam ayyana aliyan khalifata min ba'dihi pé anabi lọ pọ́ǹtì àlípò òun náà jẹ́ àlífà lẹ́yìn òun àti bí anna wọ̀kọ́lá bí anna aliyan pálí náà òun náà sọ pé àwọn ọmọ òun méjèèjìlá ẹ̀kọ́ ló fi jẹ́ pé àwọn tó burú jù nù sí àfíríkọ̀ sí àwọn àwọn ìsìn àṣàríyà àwọn ní méjìlá àwọn náà má kéde àtàkọ́ mú sùpé téèyàn bá kú ẹ̀mí ọmọ padà wáyé ọmọ kó sí ara ẹnìkan yọmọ kó sára ẹnìkan yọmọ padà wáyé ibi táwa fẹ́ lò gángan ọwọ́ ni wà á ní azunnu anal hakọ zọ́nù ti bí kéde ká báwo sọ̀kè gẹ́gẹ́ bí ayé àti gbàgbọ́ alẹ́dínà yazunnuna anahum mulaku rabbihim kìí sàbá mọ́dá ó ní òun sì mọ̀ lámọ̀dájú pé òdodo máa sí à lọ́dọ̀ àwọn sí à lọ́wọ́ ọ̀pẹ́ àti ń gbọ́rọ̀ yẹn tó fi mọ àwọn tó ṣiṣẹ́ yẹn tíra àkàkùkà tẹ́ ń kà yẹn ó ní fi ó ní àwọn ni wọ́n lóòótọ́ lọ́wọ́ fi khilafati aliyu wal hasan wal hussein nípa jíjà léfà àlípòhùn làlífà tọ́sí lẹ́yìn ikú ànábì gbàrà lẹ́yìn rẹ̀ nípa ọmọ rẹ̀ hasan àti hussein wọ́n torí pé lè anna thabit mina tari ilẹ̀ islami torí ètò orin lẹ́nu tẹ̀ islam ẹ̀yin ẹ̀sọ́ ti ń gbọ́rọ̀ yẹn tó sọ pé kìí ṣe àwọn tó kó sábẹ́ pé èyíbó kà ń fà kán lọ́kọ́ tó padà gbọ́ ó nínú tẹ̀ islam ni pé nínú àwọn tó ń kà òun náà ni pé aliyo káàna yomtaasu bisifataani nafisa aliya tuwahiluhu lilqiyada ó ní àwọn ìròyìn méjì kan karasaisi méjì kan tí ò sí lára àwọn sọ̀hábà yòókù tó jẹ́ kóun lọ́lẹ́tọ̀ kó ṣe àlífà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam. olóhùn ọ̀sọ́ pé anabi sallallahu alayhi wa sallam òun ọ̀sọ́ pọ̀ sọ ti àwọn hasan àti hussein òun tó kẹ́ gbọ́tà anabi sọ ni pé anabi sọ pé àwọn méjèèjì o wọ́n jẹ́ aṣáájú fáwọn ọ̀dọ́ àlìjẹ́nà ó kí wọ́n ti takò ó ní ṣùgbọ́n òun o òun ṣe iyèméjì pé sanabi náà lọ dáko àwọn àrọmọdọ́mọ àwọn méjèèjì ibi tá a sáfẹ́ ló ń bẹ̀ ni pé a ti ń rí tó ti fi hàn nísìkò yìí ti ń fi ìjẹ́sí à ti fi rinlẹ̀ gbàtọ́ wá fẹ́ dìfáàn àwọn oní alùsùnà ó lè ra àwọn alùsùnà o ó láwọn làwọn tí wọ́n rí i pé lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam abubakar ni alifa tọ́sí lẹ́yìn rẹ̀ umar lẹ́yìn rẹ̀ usman páwọn ni wọ́n lẹ́tọ́ sí alifa kó tó kan ali eléyìí lọ́dọ̀ gbogbo mùsùlùmí pátá tó bá jẹ́ mùsùlùmí tí ì alákìídà burúkú àkìídà ṣe à bó ṣe rí nìyẹn torí fúnra nẹ́bí sọ̀lá àlọ́ sálàm ó ti fa àwọn àmì àrẹ̀ntọ́ abéèrè ọ̀lọ́rọ̀ tánẹ́bí ń tẹ̀ bá bá mi mọ́ béèrè ọ̀lọ́ béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ Abubakar níjọ́ tánẹ́bí ò lè ṣe sọ̀lá ṣáájú òun náà ta ló ti síwájú gbogbo eléyẹn a sì mọ̀ pé lẹ́yìn rẹ̀ oníbọn tí wọ́n yan olórí nínú Islam tó yàtọ̀ sí ètò ti gbàrọ̀ gbogbo ayé òde òní ọwọ́ ni àwọn oṣù náà wọ́n gbé àṣẹ ànẹ́bí jù ú lẹ̀ pé àlílọ́ yẹ kí wọ́n yàn mọ̀lùpá àti ń rí i ó ní ṣùgbọ́n irú ẹ̀ náà ń bẹ nú ẹ̀sìn màsíhíyà ọba àwọn ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ ní ìwọ̀nba kákọ́ mú eléyàn wa káwá títí débi tí à ń lọ torí àwa tá a jọ mọ akẹ́kọ̀ọ́ àìpá ti bẹ̀ wá gbọ́ ẹni tẹ́ jẹ́ ìyá wa ni bàbá wa tẹ́ ń pẹ́ afẹ́ ẹ̀dàkùn àwọn ẹ̀kọ́ mi tẹ́ ń kọ́ wa ẹ̀dàkùn ẹ̀fà wọn sọ torí àwa tọ́jọ́ mọ akẹ́kọ̀ọ́ nípa àwọn òsì ní ya ìyàkuyà lọ́la tí wọn ní sọ̀sọ́kùsọ lọ́la. alákọ̀ọ́kọ́ mbẹ̀ òun náà ni pé muzakirọ́ọ̀tì Mr. Anfàyí táwọn ọmọ kéwú rẹ̀ mí ń pè ní ànfàrù táwọn tí wọ́n wá ìdí bọ́rọ̀ ìṣerí. alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní ìpìlẹ̀ rẹ̀ sọ́ọ̀sì rẹ̀ gangan manuscript àkọ́kọ́ fún nǹkan yẹn wọ́n ní English ni wọ́n fi kọ́ làwọn translate rẹ̀ sí èdè larubawa. gbogbo maktaba tí wọ́n bẹ láyé láwọn library archive tó ń kó tó ń document àwọn mactotort àwọn manuscript àwọn àkọọ́lẹ̀ tó ti ṣáájú ní t'Amẹ́ríkà ni ní Britain ni ìwé yọ ọ̀hẹ̀ sixty ń bẹ pẹ̀lú pé kí wọ́n rí i pé ìwé kẹtẹ ń jẹ́ ìwé báyìí tó ń pè ní mudakiro anfa kò exist a sì kóòtù àwọn tó ń ti ṣe àwọn tó ń ti ṣe báṣu lórí ẹ̀ pọ̀ láwọn afa bí afa Dr. Abdullahi Al-Ashkar Dr. Fahad Asamari tó yẹ pé níjọ́ tí wọ́n kọ́ ń gbèrò àwọn ọ̀rọ̀ yìí jáde nínú àwọn pépà àròyìn lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n ti ń fún wọn lésìn pé àwọn ti ṣiṣẹ́ lórí ẹ̀ nǹkan yóò sì sí. àfa òun náà ń ṣe amẹ́ríkà ní britain gbogbo òlu ayé pátá lòun ṣe manuscript tẹ tú sí èdè lárúbáwá tọ́pẹ́ dèbò wọn fi kọ́ nípìnlẹ̀ ńgbà ìkóyèbó ni ààrí. ẹlẹ́ẹ̀kejì àfa ẹlẹ́ẹ̀kejì dáadákọ faru samari àwọn lọ india ní gbogbo àwọn òlu tó ní í pẹ̀lú tó dákọ́ nù rẹ̀ ìwé yẹn ọ̀ six anfa ó ni wa nakratun la yu'raf Kani ọ̀dà mọ̀ wọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ẹ̀ta àjọ akẹ́kọ̀ọ́ náà àwọn tó mọ ọkọ̀ tí àwọn èèyàn láwọn tó ti bá britain ṣiṣẹ́ gbogbo rẹ́kọ́ọ̀dù britain lágbà tó ti bẹ̀rẹ̀ wọ́n tu kò tiẹ̀ sẹ́nìkan tí wọ́n yàn ní sẹ́kírì tí ń jókòó yẹn nígbà yẹn. eléyìí náà nínú àwọn tíra tí wọ́n bá jẹ́ ti ń kẹ́kọ̀ọ́. ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé mùdákẹ́rọ̀ yìí tí wọ́n gbé jáde tí wọ́n láwọn ń kà pé ń bẹ̀ ni àwọn ọ̀rọ̀ yìí wà yìí a sọ fún wa pé kò exist kódà gbogbo àwọn ọ̀tẹ́ báwọn èbó ṣe rìn tó aláwọn tó ń bá sílámù fà so gbogbo àwọn kẹyìn ò sí mbẹ a sì rò ó nìyẹn bá ní wọn ní kó wọn kọ ni pé òbí wọn ti ṣetán láti tú àwọn nǹkan tí wọn ti ṣe bẹ́ẹ̀ rí láwọn aburú pẹ̀lú fúnra wọn fọ̀rọ̀ ara wọn kọ láti rí àwọn princess of nejdi afia ní eighteen oh four dé nineteen oh four bákan náà saldana simla nineteen oh four gbogbo àwọn òwe bẹ́ẹ̀ yẹn ẹ̀rí ẹ̀ ní bàǹkà yẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú rẹ̀ nínú àwọn tó fi mọ̀ pé irọ́ ni tó gbé lọ́wọ́ òun náà ni pé nusiha àtẹ̀dé lárúbáwá ìgbìyàn tẹ kọ ẹni tó kọ́ gẹ́gẹ́ mọ̀ pé irọ́ lòun ń pa ẹni tó lòun tù séde lárúbáwá lọ́nà ìwò láfi mọ̀ ìgbà tí ọkọ̀ ọkọ rẹ̀ ẹni tó lòun lòun jẹ́ mutarjim fún ẹni tó tù séde lárúbáwá tí ọkọ̀ ara ẹ̀ tó by olóko òun ni Dr. jean hall jim jim ti mẹ́nu huruful hijahiya olóko òun ni jim jim họ họ tani wà ń jẹ́ gbogbo ayé tẹ́ bá tu kí ló dé tí o lè dìkílẹ̀ ọkọ ara rẹ̀ wọ́tọ́ ká náà kí ló tó gbogbo eléyìí eléyìí ń jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin abẹ́ karùn-ún náà tó jọ jẹ́rọ́ yàtọ̀ sí kọ́rọ̀ àwọn onímọ̀ tó ti ṣáájú yẹn tó pé ìtàn yẹn kò kò sí kẹtọ́ jọ inú ìtàn tó pa kódà nínú rẹ̀ tọ̀ rántí ká ní ti máa ń karú ìtàn yẹn ẹnìyẹn purọ́ pẹ̀lú pé ṣé mi máa ń lọ àwọ̀ àbí pé òun ni kó mutí ó mutí òun ni kó ṣe nìka òun mutí à ó ṣe òun sọ fún kọjá Nabi Muhammad sallallahu alayhi wa sallam lọ òun lọ ju Umaru lọ ó sì gbà. ṣùgbọ́n gbọ́dọ̀ pé ń bi bọ́ sáré ní tájẹ́tì tọ̀pọ̀lọpọ̀ yín lẹ́fìjọ́ pé ń bẹ̀ ń lẹ lọ. eléyàn náà ọ̀yá sì mọ ohun tó fà á tó fi jẹ́ pé ọkọ̀ síbẹ̀ torí pé lọ́dọ̀ àwọn ṣíà náà ní bíbọ̀ sáré àwọn náà wọ́n dáhùn wàhálà yẹn lẹ̀. náà ẹnitọ́ wa kọ̀ tẹ̀yẹn tí wọ́n ndị ọ̀rẹ́ sì sì tẹ̀ ẹnitọ́ kọ́ la àwọn ọ̀rọ̀ fìdá tí wọ́n kọ́ ní ọkọ̀ déètì nineteen seventy three seventy ni ni àbí ní tẹ̀yẹn ṣẹlẹ̀ láàárín kẹ̀kẹ́ information mi èyí tó tún òun náà ni pé yìí yìí pé àwọn náà ni al-imperatoriya alẹ́tì ilà tagribu ani ashams lójú ewé muzakirọ́ọ̀tì yìí ní ojú ewé ẹlẹ́ẹ̀karùn-ún kí lọ́gbà lérò pẹ̀lú kó àwọn tó gbé sẹ́yìn fún òun náà ni tó ń pè ní al-imperatoriya òun náà ni eh, empire empire british tó sì jẹ́ pé nùtàn gbogbo àwọn tó yẹ bá jẹ́ alákọ̀wé pẹ̀lú tàjà àfà àlèmọ̀ tẹ́ ẹ̀sìn àwọn tó bá jẹ́ àwọn tó ṣe history so kó ẹkùn eh, tó ń pè ní british empire ó kọ̀ yẹn ò tí ì kọ́kọ́ sí pé British Empire tó jẹ́ pé òòrùn èèwọ̀ níbẹ̀ ń gbà kan ìròyìn yẹn ò tí ì sí fún eh, Britain ní àsìkò tó níwọ̀ lọ bá Muhammad bunu Abdul Wahab tí wọ́n rìn wọ́n ṣe sí yìí torí pé kí ni kó tó lè di pé wọ́n pè wọ́n ní imperatoria tí wọ́n di empire déètì tí wọ́n kọ́ńkà àwọn orílẹ̀-èdè ìgbà tí wọ́n kọ́ńkà àwọn orílẹ̀-èdè tán ló kọ̀ yẹn tó dókọ̀ wọn wọ́n sì ní seventeen ten àbí fifteen lọ́lọ́sẹ̀ ká wá gbọ́ nǹkan bí ọgọ́rùn-ún kí ọdún ni wọ́n tó lẹ́tọ̀ọ́ só kọ́ ni tó fi jẹ́ pé ìtàn yẹn ìtàn ẹ̀rọ ni torí pé Britain wọ́n kọ́ńkà India ní eighteen nineteen wọ́n sì kọ́ńkà Burma ní eighteen twenty four wọ́n kọ́ńkà China ní eighteen forty two wọ́n sì kọ́ńkà ìlú Masar ní eighteen eighty two so iṣẹ́ tí wọ́n wá ti ṣe ń bolókọ̀ yẹn ti wá nínú àwọn tíra tẹ́ bójútó tẹ́ fi mọ̀ pé irọ́ nìtàn yìí nípa pé ó kọ tó pè wọ́n yẹn àtàwọn tó ṣẹlẹ̀ tá a fi mọ̀ píkítsọ̀ rẹ̀ òun tíra kẹtọ́ ń pè ní asiru nahadọ wọlé alami hadith ni dr jalal yahya lójú ewé four thirty five sí four thirty eh, two sí four thirty five bákan náà alẹ́kọ̀ àtàwásù ìngilísì inú tíra mi náà tún nìyẹn àbí mu'alimu tari al-kuropi táwọn dókítà méjì kọ jáde tọ́ha àti jalalu yahya àbá kà lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ kódà ńgbà tí wọ́n di pé wọ́n kọ́ ń ka àwọn ọbẹ̀ yẹn láwọn tíra tẹ́pọ̀ àwọn ọ̀tẹ̀ yìí ń bẹ́ẹ̀ tó fi mọ̀ pé irọ́ ni mùdàkìrọ́ ti ànfà tó gbé lọ́wọ́ òun náà ni pé wọ́n kọ tíra míì náà tó yẹ pé wọ́n fi sọ gba àwọn ọ̀tẹ̀ bí àwọn Britain bí wọ́n ṣe rin ìrìn wọn láwọn ìlú tí wọ́n kọ́ ń ka eléyìí bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ẹni yìí tún pé ìjọba dáwọ́látò Ismaniya ó pè ní rọ́jùlù marid nínú ojú ewé tíra yẹn ní ojú ewé ẹlẹ́ẹ̀kẹfà sẹ́ẹ̀keje tó jẹ́ pé ó kọ yẹn wọn ò lo ìròyìn yìí fún dáúlà osmaniya bí ó jẹ́ pé lẹ́yìn ọdún rẹpẹtẹ nígbà tó di pé dáúlà osmaniya week ti ṣe ní nineteen ní nǹkan bíi twenty century twenty century ni ó kọ yẹn tó dọ́dọ̀ wọn sì so eléyìí náà ń ju ni. bákan náà nínú àwọn pọ́ǹtì bọ́yẹ́lẹ̀ kẹsàn àbí ẹ̀kẹ́ ló torí pé àwa go gbogbo àwọn a sì tira àwọn àkọọ́lẹ̀ rẹpẹtẹ torí pé ó lè lọ́dọ̀ ẹlòmíì tí ọba jẹ́ àwọn tó ń ṣe báṣọ àbájọ máa kẹ́kọ̀ọ́ èmi ọ̀pọ̀ kílà fáǹkà fún wa yìí kó lè jàǹfààní fáwọn akẹ́kọ̀ọ́ ni kámọ́ bínú gbẹ̀yìn ìyá ìyìn ó ní àwọn tó rìn òun ṣẹ́ sí àwọn ni wizaratul mustamarat àdánpẹ̀ ní ministry of colonies tó ìjẹ́ pé ní seventeen ten yìí kò sí ohun tí ń jẹ́ ministry of colonies ní Britain pé wọ́n ráwọn sí Masar Iraq àti Hijaz so istana gbogbo àwọn ìlú yẹn torí pé ọdún tí ó kọ kí wọ́n tó sọ pé ohun tí ń bẹ nígbà yẹn òun làwọn tó jẹ́ àwọn ajagunta tó wọ́n fi gbàlú tó jẹ́ bíi ṣírkà ṣírkà ṣírkà ti tìjàríyà níbẹ̀ ńgbà náà kò sí ohun tí ń jẹ́ ministry of colonies láwọn ibi tí wọ́n kọ́ ń kà torí pa sọ fún wa pé wọn ò tí ì gbàjọba àwọn ìlú yẹn nígbà yẹn. bákan náà ẹnì yìí inú ìwé yẹn tí wọ́n tó ń kà àtiwọ́n náà tí wọ́n náà gbọ́ tí wọ́n náà wá gba photocopy tó fi mọ̀ pé irọ́ ni ohun tí ẹjọ́ gbé lọ́wọ́ ẹnì yìí sọ pé ní seventeen thirteen lòun pàdé muhammadu bin al-wahhab tí wọ́n wá sí ṣọ́ọ̀pù kan ó sì ní muhammadu bin al-wahhab o ó ní yaarifu lugat falaf ọgbọ́ èdè mẹ́ta turkiya turkish language wa farisiya so àti arabiya ó lé di mẹ́ta lọ́gbọ́ nínú ojú ewé tíra mudakiroti anfa yìí ní ojú ewé thirty one dé thirty two yìí wá ti gbàgbé pé muhammadu mabu wahab tó sọ yìí lọdún tó sọ yẹn ó wà ó sì èdè fi ní òun débẹ̀ lọ́dún yẹn ọdún tó wá lóun pàdé sí mabu wahab ó ṣe déédéé eleven twenty five tàbá calculate àwọn ọ̀rìn àjò rẹ̀ tó rà fẹ́ mọ katira yẹn kọ́mọ̀ jẹ́ pé yọ gbà wá ní àkókò ó ló ń padì rẹ̀ ní eleven twenty five wọ́n sì ní àfáà ọmọ ọdún bàbá wa bí wọ́n bí ní eleven fifteen tí wọ́n tún mọ̀ pé ń jẹ́ ọmọ ọdún mẹ́wàá nígbà yẹn so bákan náà ni pé nínú gbogbo ìlú wọn àwọn èdè tọ́sọ yìí wọn ò mọ èdè turkish ńgbà yẹn kò tí ẹnìkan tó ti ẹ̀ mọ́ débi káàpẹ́ ọ̀dọ̀ wọn ló ti gbọ́ bẹ́ẹ̀ lè dé farish náà ẹnìkankan nù wọn wọn ò mọ̀ so níbo ni ó ti kọ́ àwọn èdè yẹn so àwọn ọ̀rọ̀ yìí pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà àtá débi pé ẹnì yìí ṣàlàyé pé afa muhammed bin abdul wahab ọlọ́fẹ́ pa ogbó má sí àbí rẹ pé àǹfààní òun sọ fún pé a ah, ìwọ yìí so ojú gbogbo àwọn afa yẹn lọ ipe afa muhammed bin abdul wahab ń kàfàrà gbogbo àwọn afa má sí àbí yẹn kódà òun ni kò yí kúránì padà kó tún kúránì kọ tó jẹ́ pé àwọn ṣíà ni wọ́n ní nǹkan yìí so eléyìí náà irọ́ ni tó fi jẹ́ pé torí pé àfa àmọ́ mọ́lá bọ̀háàbì so kódà wọ́n kọ àwọn rìsáàlà tó ń pè rọ̀sáìlù sàfíà tó jẹ́ pé wọ́n ṣe tẹ́búrẹ́à nínú àwọn nǹkan tó jẹ́ pé nínú àwọn tíra àwọn pátápátá tí wọ́n kọ wọ́n fi rinlẹ̀ gẹ́n pé pẹ̀lú àwọn ń tẹ̀lé masabi imaamu wa Ahmed bunu ambel so eléyìí bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí ni pé inú àlàyé ẹni yìí ó ní àwọn gbé muhammadu bin wahab torí pé bẹ́ẹ̀ náà ṣe sọ pé yẹn ìlú ọ̀tún ibìkan kápítà tẹ́lẹ̀ ibìkan kínní kan pé muhammadu bin wahab láti fi gbàjọba fún ọba eh, Saud iná ni irọ́ lélẹ́yìí torí pé náà àkọọ́lẹ̀ ọ̀rọ̀ mamadu wà wàhálà jọ́tọ̀ bẹ̀rẹ̀ dáwà rẹ̀ òun náà ni pé ujubu sam'u wa ta'a li ahimmatil muslimin ẹ̀tọ́ bá ti jẹ́ aṣáájú ìlú tọ́jà aṣáájú ẹ̀sìn pé àbọ̀dọ̀ kọ́lá kọ́mọ̀jà aṣáájú ẹ̀sìn àbọ̀dọ̀ mọ́ lọ́ ìjọba mọ́ lọ́wọ́ ló fi jẹ́ pé alùsùn ọmọ sọ fún yín pé mùsùlùmí è protest lẹ́nu bá gbọ́ súnà yìí kẹ́ bọ́ sí títì kẹ́kọ́ ẹ̀mọ́ dáná chairman òní jáde president òní inú ọ̀rọ̀ mọ́mọ́dún bàbá wa bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní wà á rọ ojú ga sam'i wa ta'a li a'immatil muslimina barrihim wa fajirihim àtẹni eré wọn àtọ́dáni wọn pé ńgbà bá wọ ọlọ́run ní òun kó mbẹ àyè protest kágbógun tì wọ́n tí wọ́n báyìí ti pàṣẹ pẹ̀lú ẹsẹ̀ àtẹni yòówù tọ́lọ́n bá kó àkóso ìjọba mùsùlùmí lé so eléyìí ń bẹ nínú gbogbo tíra àfàwà Muhammad bin Abdul Wahhab so bákan náà àwọn ọ̀rọ̀ yìí àwọn ohun tó pọ̀ ni tí ẹni yìí tọparọ́ mọ́ àfàwà yìí wọ́n sọ pé báyìí sọ pé ní masáyébí làárùbá ọkà fara àwọn kódà kọfẹ́ bẹ́ẹ̀ kẹ̀kẹ́ wọn sí afa muhammadu bin abdul wahab wọn sọ nù tíra àwọn tá a ti dá kọrẹ síwájú fún wa pé nánú mọkànlélódún lè kitabi wa sunna ìpè àwa o ajẹni tí ń kọ́sẹ̀ tí ń tẹ̀lé alukur'an àti hadith anabi wa salih salafil humma àtàwọn ẹni rìnnà tó ti lọ́nà wà lùmà wà má alayhi al-i'timad min aqwali al abi hanifa nu'man bin thabit bọ́n ti dákọ̀rọ̀ ni abu hanifa wa malik bin hanas àti malik ọmọ hanas wa muhammad bin idris àti muhammad ọmọ idris wa ahmad bin hanbal rahima umullahu rahmatan wasi'a àti afa wa ahmad bin hanbal sọ̀kẹ́ ọlọ́nkọ́ba kẹ́ gbogbo wọn eléyìí ń bẹ́ẹ̀ nù tíra afa wa muhammad bin abdul wahab eléyìí ni àwọn díẹ̀ fáwọn tá a bá jọ máa kẹ́kọ̀ọ́ kò tó kó a máa sàhún síra wa tí wọn ní bá fẹ́ so àǹfààní wà fún bàbá kan sí wa á fún ní àwọn tíra yẹn tọ́ka so tàbí kí n wá sáwọn maktaba so kí ọlọ́run kí ó kún wa so bí eléyìí bí ó ṣe jẹ́ nìyẹn ní ṣókí tó tàbá ní ká mọ káwọ́ dídì rẹ̀ yọ kẹ́tù gbà wá ní àkókò lọ rẹpẹtẹ ni so asalaamu alaykum wa rahmatulah. jazakumullahu khairan náà bàálí kala wa ní sàn olùbárí sọ̀rọ̀ wa ní ẹ̀sán olóore bákan náà ni pé wọ́n fi ń tó mi létí nípa àwọn àkókò àwọn sọ̀làwàtò wa léyìí tí a máa ń ṣàlàyé fúnra wa ní gbogbo ìgbà tí a bá ti mo wá sí ìdílé ìwà gẹ́gẹ́ bí ìrántí wọn ni pé fájírì sọ̀lá tó wa aago mẹ́fà ó kọjá ìṣẹ́jú márùn bákan náà ni pé zórí wa òun ni aago mẹ́jọ àbí aago kan ó kọjá ìṣẹ́jú mẹ́jọ tó láásìrì òun náà ni pé aago mẹ́rin àbọ̀ kọjá ó kù ìṣẹ́jú márùn tí ṣe aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n magrebi ní kété tí oòrùn bá ti wọ̀ wákàtí kan lẹ́yìn ìgbà yẹn òun ni a sọ sọ̀lá tó lè ṣàyẹ̀wò àwọn wákàtí so mo pe àáfàá sọ̀nà àni mo náà wọn kọ bulugul maram sẹ́ríwù rẹ̀ ni mo gbà lérò táǹpẹ̀ ní sublu salam sublu salam ni mo gbà lérò kìí ṣe pé tíra bùnà ajára àsìkọ́lá ń lọ́kọ bulugul maram ṣùgbọ́n ẹ̀ sublu salam tọ́jẹ́ sẹ́ríwù rẹ̀ tó gbajúgbajà so àáfàá wa sọ̀nà àni tọkọ àwọn làgbà lérò kìí ṣe bulugul maram. jazakumullahu khairan bákan náà ni pé nínú àwọn ìbéèrè tí a tún ní fún wa ustaz nínú àwọn ohun tí àwọn ọmọ ìyá tí wọ́n béèrè tí wọ́n sì láwọn fẹ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn masajidi wa gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí àbọ̀kápá jùlọ àwa imam pé àwọn rí i pé tó bá di ibi ìforíkànlẹ̀ ìkẹyìn òǹkàlùkọ́ pẹ́ ń bẹ̀ lógede pánẹ́bí ní alìsàdúrà níbi ìforíkànlẹ̀ alákọ̀ọ́kọ́ ń ni pé kì í ṣe ìforíkànlẹ̀ ìkẹyìn nìkan ni anabi sallallahu alaihi wasallam dákọ̀ gbogbo ìforíkànlẹ̀ sọ̀rọ̀ àti alìsàdúrà ń bẹ̀ èyí tó wá wà ń ni pé rùkúrùn wa àti ìforíkànlẹ̀ wa kò gbọ́dọ̀ jura wọn lọ àsìkárù tá à ń ṣe ti bí ìforí nani náà yóò jẹ́ kíni yóò jẹ́ mẹ́ta tó bá jẹ́ pé mẹ́wàá ẹ̀kọ́ lè mẹ́wàá náà ń bẹ so kọ̀bọ̀dọ̀ sábọ̀dọ̀ jura wọn lọ iye táìmù tó o bá ń lo ti gìsẹ́ ti rẹ̀ bẹ́ẹ̀ ni lọ́mọ ohun tó ń lò níforí kalẹ̀ lọ́mọ lọ́rùn kú bí sọlá jà níbi sọlá ọ̀sálàm sí rí nìyẹn ìfànfà tó wá ń bẹ bí pẹ́tọ̀ àdúrà yẹn pé sá lè ṣe é ní èdè mi yàtọ̀ sí èdè lárúbáwá èyí tó lọ́lá lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn làbọ̀dọ̀ sí pẹ̀lú èdè mi kálí mọ̀ pé má àbíyẹn yẹn bọ̀dọ̀ kọ́ gbogbo ẹ̀ pé àbọ̀dọ̀ sí pẹ̀lú èdè mi àwọn tọ́jú àwọn mùtàkìrí nínú àwọn tọ́báyà àjọ pé bíi nẹ́fìlà ló kù ṣùgbọ́n èyí tó lékè bí ọlọ́dọ̀ àwọn mọ́sàbí anabila bóyá bíi àfàwà alimakidisi nínú tíra àwọn alimugni lébùnú kudama àwọn fàyè gba èdè míì ṣùgbọ́n èdè míì yẹn tá a bá fẹ́ sọ àbí lárúbáwá láti ẹ̀fẹ́ sọ àbọ̀dọ̀ sàdúrà mi bẹ́ẹ̀ yẹn fẹ́ sàdúrà kọ́lọ́ bá ń kẹ́ ìyá mi pákó ìwọ ìyá mi bíi pa kọjú dà ní tá a mọ̀kátọ́ bá bíi ti lò sọ láti wá ti bàjẹ́ yẹn lọ́dọ̀ àwọn tọ́jà wọn ní mímọ̀ ní sókè ni pé gbogbo òforíkanlẹ̀ la lè ṣàdúrà ń bẹ̀ ṣùgbọ́n rúkú àti foríkanlẹ̀ wa gbọ́dọ̀ dọ́gba ṣùgbọ́n táwa pẹ́ níbi foríkanlẹ̀ di kẹ́yìn eléyìí ò sínú súnà anabi sallallahu alaihi wasallam. ìdákùnmọ́lá ọ̀kadà fáfà ní àwọn yẹn wa tó bá níbi rẹ̀ yọ̀kan àbí méjì. so bákan náà bí a ṣe béèrè náà pé ń pa àwọn tí ọgbòde àwa mùsùlùmí ọ̀dọ̀ wa ẹ̀sìn wa pàtàkì o ẹ̀sìn òun ní sì máa yọ nípò Allahumma kullahumma malikal mulk tuutil mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha òun tó wá pàtàkì fún mùsùlùmí tó bá mọ ohun tó ń ṣe àdúrà ní tiẹ̀ kí lè àdúrà yẹn àdúrà yẹn òun náà ní kí Allahumma walli humurana khiyarana ọlọ́run aláàmọ̀rí wa kó lẹ́ni renú wa lọ́wọ́ wala tuwalli humurana shirarana ẹni máa ń la yàhá fúkà fi iná wàlá yàhá múna ẹni tí ọ̀pá yàwó ọlọ́run tí ó sì ní láàánú wa tí ò láàánú ọlọ́run mọ́ bá wa gbé e dé ibi ipò eléyẹn òun ni ohun tó kan àwa mùsùlùmí ní ṣókí àdúà àti òkè wọn bọ́rọ̀ bá ń da ó ká ṣàdúà ni bọ́ bá kú díẹ̀ ká ṣàdúà ni ọ̀rọ̀ ètò bí kò jàdúà lọ ọ̀rọ̀ ètò bí kò jàdúà lọ. ìjọkùnmọ́ lọ́kẹ́rẹ́ bóyá ìbéèrè ẹyọ kan tá a bá rí láti lé fún àǹfààní èèyàn wa zero nine zero náà. naam. wa aleykum salaam naam. wa aleykum salaam wa rahmatulah wa kọ́ni bí dẹ́tí ń pè. naam ìbéèrè yín. ó dàbí pé àwa tí à ń dáhùn ìbéèrè yín àwa là wà wàhálà fún ọlọ́run sì ní jẹ́ rí wàhálà. kó ah. tẹ́ ẹ bá sọ àwa ń gbọ́ lọ́sẹ̀ bàtà ẹ máa sọ ẹnu àwọn tí wọ́n ń dáhùn.

òdodo pé kí n yàtọ̀ síra wọn. a ti gbọ́ lórí ètò yìí pé ìjọ kenya pé ó ń sún sí ni ah, ah, ah. pé nígbà tó ti kú orí tẹ sún sí ni wọ́n sún sí. tọ eléyìí ní ṣókí torí àsìkò wa ẹni tó bá sọ bẹ́ẹ̀ báyà yẹn kò sí ní ọpọlọ tó bá pé ibùn tèmi àni ó ń fi ìwà fún yín lápẹẹrẹ kan gbogbo àwọn òlú ń bẹ orítẹ kan náà làmọ́ ní wọ́n lè lórí tẹ mùsùlùmí àtọ́rí tẹ tẹ̀sẹ̀ mùsùlùmí ó kọ tí wọ́n sọ orítẹ́ yẹn nígbà yẹn ni wọ́n ń pè ní makbaratu sufiya torí pé lápẹ̀rẹ̀ ní sọ̀dọ̀ àwọn olùtẹ́yìn ń kakúnẹ̀ mẹ́bẹ́ yàfa ìmáàmù àwọn ìmáàmù máàmù olùbáyọ̀ jọ ń súfì òun lọ́wọ́ àfilẹ̀ yẹn lọ́wọ́ sọ kíníkíní yẹn so pé ní mùsùlùmí ẹ sì di pé ìyàtọ̀ ń bẹ láàrin àwọn tó jẹ́ oní àwọn zahid tí wọ́n ń pera wọn ní oṣùfì àbí táwọn yẹn ń pè wọ́n bẹ́ẹ̀ so ẹni tó bá sọ pé oṣùfì ní ibùdó tẹ́míyà so ọlọ́run kọ́ bá fún lálàáfíà àwọn tẹ́kẹ̀ sọ fún mi pé làbáṣà tọ̀húrún insha allah tọ́ba rí bẹ́ẹ̀ àti pé kílódé tẹ̀ ń takò ń gbẹ pé mo ká dààmú yín àbí ṣe é hù yín ìsọkúsọ